لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe yí orí alákọ̀ọ́kọ́ tí a lè má dúpẹ́ òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé òun náà ni oore tí ó ga jù tí ọlọ́run ọba lè ṣe fúnyàn ní orílẹ̀ ayé nítorí pé òun náà ni oore kan tí ó ṣẹ́kù nígbà téèyàn bá dénú sàárè òun nìkan náà ni ó ṣẹ́kù pẹ̀lú yàn ní gbangba tálíkìámà òun náà ni ó sì máa jẹ́ etí ó ṣokùnfà tí yóò fi jẹ́ ẹni àlìjẹ́mùnà ọlọ́run ti wá sórí náà fún èmi àti ẹ̀yin kí ọlọ́run kó má gba orin náà ní ọwọ́ wa tawafana muslimin wa alhikna bisalihin kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí. kọ́lọ́n kó pawápọ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ orí ẹlẹ́ẹ̀kejì òun náà ni oore wípé ọlọ́run fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ tá à ń sẹ̀mí àwa náà jẹ́ kan nínú àwọn tí ń bẹ lórílẹ̀ ayé lónìí èyí tó jẹ́ pé ọlọ́run tó wá fi àlàáfíà ó tún fi kún oore náà fún wa. àbẹ̀lọ́run ìṣẹ̀lú tá à ń ṣe yìí pẹ̀lú aláàfíà àtọ́lọ́run ọba fún wa pẹ̀lú ẹ̀ yìí kọ́lọ́run ṣe ní ntí àáfi ní àlìjẹ́nà tí ó ga sí i ọlọ́run mọ̀jẹ̀ àfi jẹ́ ọmọ náà. orí ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run ọba tó ń ṣe fún wa tá a gbọ́dọ̀ mọ̀ dúpẹ́ òun náà ni orí alẹ́ ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa tá a wà yìí ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ ń bẹ ló jẹ́ kó di ọ̀rùn fún wa láti lè jókòó báyìí láti lè máa sọ̀rọ̀ ọlọ́run ká sì máa gbọ́rọ̀ ọlọ́run àbẹ̀lọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run ọba kó tún ṣe sí agbègbè yìí gbogbo àyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ àbẹ̀lọ́run kọ́lọ́n fún wọn ní ìfọ̀kànbalẹ̀ yìí lẹ́yìn wá gba náà gbogbo orin tó kù tọ́lọ́wọ́n bá ṣe fún wa àdúpẹ́ rẹ̀ fún ọlọ́run àlékún orin kí ọlọ́run bá tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. àwa abẹ́ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí òní kọ́lọ́run kó sọ ní ọ̀run fún mi tí màá máa bá wa sọ sísọ tí màá máa sọ kọ́lọ́run ṣe ní tí màá fi rí ìyọ́nú ọlọ́run ẹ̀yin náà tí ẹ máa gbọ́rọ̀ náà kí ọlọ́run ọba kó ṣe gbígbọ́ náà ní tẹ́yìn náà fi rí ọ̀nà ọlọ́run kọlọ́run jẹ́ kí àti sísọ àti gbígbọ́ náà kọlọ́run jẹ́ wúlò fún mi àti tọ́ba àtijọ́ gbẹ̀ndẹ̀ àkèámọ́ ọ̀rọ̀ náà jẹ́ wúlò fún aláyé ẹ̀san rẹ̀ kọlọ́run jẹ́ àgbà tọ́ba àtijọ́ gbẹ̀ndẹ̀ àkèámọ́ la hawla wala quwwata illa billah ní àná ọlọ́run ọba bá wa sọ̀rọ̀ nínú sóràtútọ̀ a aya fifty five ọlọ́run ọba ó ń sọ fún wa níbẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní minha khalaqnakum. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim minha khalaqnakum. وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ọlọ́ni من kọlọ́kùnákùn ọlọ́ni látara ilẹ̀ ẹlẹ̀ ó làwọn ọlọ́run ọba láti dá ẹ̀yin èèyàn èyí tó jẹ́ pé ẹni tọ́lọ́run ọba dá láti ilẹ̀ òun náà ni baba ńlá wa Ádámù àwa náà kúnna tábà ànlẹ̀ Adam àti wàá di ẹni tó tẹ̀lé Ádámà pẹ̀lú pé ọlọ́run ọba dá bàbá wa láti inú ilẹ̀ ẹlẹ̀ ṣùgbọ́n àwa ń tiwa ọlọ́run ọba dá wa láti bi ara àtọ̀ àfìdí eléyìí àfimúlẹ̀ fún wa ní àná ọlọ́ni wá fi àánú ìdùnkùn ọlọ́ni ilẹ̀ ẹlẹ́ẹ̀ta ti mú yín jáde yìí tá a ti dá yín ibẹ̀ náà òun náà là á padà wà á dá yín padà sí èyí pé ẹ padà wà wà ń bẹ̀ lọ fáwọn àsìkò kan èyí pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ni ó padà tún wá di ìpẹ̀tàn yányán tí àti ẹni dààmú yàtọ̀ sí ìpẹ̀mọ́ tí gbogbo bọ́dì rẹ̀ ó ti jẹrà tán yányán ọlọ́lẹ́yìn wa àgbà náà ọlọ́ni wa mi ní àánú kò rí jùkùn tààrọ̀ tan òkúrọ̀ ọlọ́ni láti inú lẹ́lẹ̀ òun náà láti wá mú yín jáde ẹ̀ẹ́tù wa dẹ̀ ń tá a gbé dìde tá a fẹ́ san yín lẹ́sàn-án bẹ́ẹ̀ tí wàá wà tẹ́tẹ́lẹ̀ ẹ̀ẹ́tù wa padà síbẹ̀ ọlọ́ni yóò wá máa jẹ́ ìmújáde ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tí wọ́n ń sọ fún wa pé wàlàkọ́dí àrọ̀ iná àyà tìǹà kò là á fàkàdàbà wà àbà. ọlọ́run ní fìràhùn àwọn ọlọ́run ọba àfihàn fìràhùn náà gbogbo àmì. téèyàn fi máa ń nígbàgbọ́ sọ́lọ́run ti ń bẹ lọ́dọ̀ Musa ọlọ́run ní gbogbo àmì náà ọlọ́run ní lajẹ́ kí Fíráúnà ò rí kò sí ìtajì orí ń bẹ tí ń sọ fún wa wípé òun gangan mọ̀ pé òdodo ni Musa muwa àti Harun aleyhi masalatu wassalam ṣùgbọ́n fàkàdábà. ó kọ̀ láti nígbàgbọ́ sí nǹkan tí Musa mú wá látara bẹ́ẹ̀ ó ti pè nírọ́ náà nìyẹn bí ó tiẹ̀ sọ jáde gan ó ti pè nírọ́ nìyẹn ọlọ́run wa ní wá àbá ó tún wá di ẹni tó kọ̀ láti gba nǹkan tí Musa mú wá kíkọ̀ tó kọ̀ láti gba nǹkan tí Musa mú wá yìí ọlọ́run ọba ti jẹ́ ká mọ̀ yìí pé fẹ́rẹ́ áhùn lòun ó ti ṣe kèfèrí sí ọlọ́run kèfèrí tó wá ṣe sọ́lọ́run làwọn afáǹpè ní kúfúrúlé inad kèfèrí kéèyàn tako nǹkan téèyàn rí téèyàn sì máa kú dodo ni òun náà ni fẹ̀rẹ̀ àwọn ṣe ọlọ́run wa ń sọ fún wa ní àyà tó tẹ̀lé. ọ̀la àjí kaná lè tún ríjà náà mi àwòdì náà bí sí ríkà yá Mùsá. ọlọ́ni kọ́ọ́là fèrè áwọnà wa sọ báyìí wípé àjẹ ìtànà síwọ̀ Musa ìtò torí ẹ̀ wá ni pé litokorijana mina arodina a sọ fún alánà yìí pé Musa ti fi mọ́jísà tọ́lọ́ngbélé Musa lọ́wọ́ ó ti fi hàn fèrè áwọnà. a dẹ̀ ti kà fún wa náà lánàá ó sọ sọ̀pàálẹ̀ ó di ejò ó yọwọ́ síta ìmọ́lẹ̀ jáde ń bẹ so látara bẹ́ẹ̀ ìstẹ́ẹ̀dì kí fẹ̀rẹ̀ áwòrán tó wá gbà kọ̀ wá gbà ọwọ́ wò wí pé àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn lè fẹ́ gbà ọwọ́ wò wí pé òun ọ̀ sọ̀rọ̀ kan tọ́jẹ́ yí pé kò ní jẹ́ kí àwọn èèyàn yẹn ó lè fẹ́ gbà fún Musa ẹ bá wo pé wọ́n fẹ́ léwu kó nílé so ẹ̀rú ọmọ abarú ẹni yẹn yí pé à ṣètò wa dé nísìn wọ́n fẹ́ léwa kó nílé nísìn báyìí a gbọ́dọ̀ gbà fún kó léwa kó ní inú ìlú so fìlànà sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ń gbàdẹ́ bá wọn náà dogmatism ni. Eh, ntí ọ̀gá bá ti sọ òun náà lọ máa ṣe ó tẹ̀lé ọwọ́ ní àjítánà síwọ Musa wá nítòkòrí jana mina arúdìnà ọ̀fẹ́ léwa jáde kó ní orí ilẹ̀ wa bìsì ìríkà pẹ̀lú idán rẹ̀ yá Musa ìwọ Musa so fìlànà sọ eléyìí lẹ́yìn wá gbà náà àyà tó tẹ̀lé. fàlà náà ti yá ná kàbíyèsí rí mífìlì fàjàl báyìnàná wà báyìnàkà mọ́wáìdá lánà nífùhù náà wà láà ń tàmátà náà ń sùwà ọlọ́run ní falala fala ẹ̀ fìlànà wa sọ báyìí pé falana ti na kàbí síhìrì mẹsìlì. ìwọ musa sọlọ múdáwá ni àwa náà ó mú wa bọ idán tó jọrú tó mú wáyìí mújísà dẹ̀ ni musa mú wa kì í sí dán ni musa mú wa ṣùgbọ́n fìlànà sọ yìí pé àwa náà ó mú ìtọ́jọ́rú tó mú wa gẹ́gẹ́ bí èrò fúláwọnà ti rí ọwọ́ ní fàájì albainana wà báyìíná kàmá ó ìdá ó yá ṣe láàrin wa àti láàrin rẹ mọ́ ó ìdán kó o ṣe àdéhùn kan láàánú kùlífùwù náànú wàlá àǹtà àwa àti ẹ àdéhùn tó o bá ṣe yẹn àwa àti ẹ àní tako àní yapa àdéhùn náà àní yapa àdéhùn náà àbí ká sọ pé ìjẹ́álì yẹn ó fẹ́ fún ọ̀fúnlù bíi méjì nìkan ìjẹ́álì mọ́ ìdá ńlá nọ́kúlì fún nánú wàlá áńtà sọ àdéhùn tó jẹ́ pé àwa àti ẹ àní yapa rẹ̀ kó o jẹ́ kó jẹ́ màkánà jẹ́ kí àdéhùn yẹn ó jẹ́ màkánà sùwà ààyè kan èyí tí ó tẹ́ pẹrẹsẹ tọ́jọ́ pé gbogbo ó lè ríra wa dáadáa tí ó jẹ́ open space kọjá pé kọjá bẹ́ẹ̀ sọ eléyìí tí wọ́n sọ fún Musa ààyè kan àbáyè kan bẹ́ẹ̀ pé máa yàtọ̀ sí ààyè tá a wà níbẹ̀ yìí àbáyè kan ló jẹ́ yí pé yóò ṣe déédéé láàrin wá ẹnìkankan ò ní dààmú kó tó débẹ̀ yóò wà láàrin gbèdéke méjì gẹ́gẹ́ bá ti sọ̀túnmọ́ ọ̀pọ̀lọpọ̀ fún wa ní àná Musa ọwọ́ tó wá ṣàlàyé fún wa pé. Qala maw'idukum yawmu zina wa an yuhshara an-nasu duha. Qala maw'idukum yawmu zina ọjọ́ àsìkò tó jẹ́ àsìkò àdéhùn tá a máa ní òun náà ni yaumu zina òun náà ni ọjọ́ tá a máa ń ṣọ̀ṣọ́ ọjọ́ kan ti wà nílẹ̀ mísírọ̀ tí wọ́n máa ń ṣọ̀ṣọ́ tó jẹ́ ọjọ́ ọdún wọn èyí tó yẹ pé èrò lè musa bẹ́kẹ́rò tó pọ̀ dáadáa ó ní ọjọ́ tí ó máa jẹ́ ọjọ́ tá a mú yẹn ó máa jẹ́ ọjọ́ tá a máa ṣọ̀ṣọ̀ tí í ṣe ọjọ́ ọdún ilẹ̀ wa wà á irú ṣàrọ̀ náà sùn dùhà táwọn èèyàn bá wá kójọ kó jẹ́ pé ìkójọ táwọn èèyàn ó kójọ kó jẹ́ pé ọwọ́ dùhà bí aago mẹ́sàn lọ sókè òun náà ni àwọn ènìyàn òun náà ni wọ́n kójọ. lẹ́yìn wá gbà náà. fatawalla fir'aunu fajama'a kaidahu thumma ata. ọlọ́ni fatawalla fir'aunu ọlọ́ni fir'aunu náà wá kúrò níbẹ̀ yẹn fàjámà akẹ́yìndàhù gbogbo ọgbọ́n tó fẹ́ lò ńjọ náà ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tọ̀ ọ́ súnmọ́ àtà nígbà tí wọ́n parí gbogbo ẹ̀tàn tọ́jọ́ wá pé fìrẹ́wọ́nù wa padà wá bukaluku wa padà wá síbi tí wọ́n jọ sàdéhùn súnmọ́ àtà ó wá síbi makanel wáàdì so àyè tí wọ́n jọ sàdéhùn so ó wá wá síbẹ̀ náà. mọ́ làlà mú. موسى ويلكم لا تفتروا على الله كذبا Musa wá ń ṣàlàyé kóró ni pé wọ́n máa ju nǹkan sílẹ̀ Musa ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà ń bẹ̀ láti jẹ́ pé kọ́kọ́ ṣe wáàsí fún wọn náà wáàsí tí Musa wá ṣe fún wọn ni wípé wáyé lakùn ẹ̀yin ènìyàn yóò ẹ ṣọ́ra fún ìparẹ́ yín látàfítàrú alàlọ́ ìkẹ́dìbà ẹ má mà parọ́ mọ́ Ọlọ́run yìí tẹ́ ẹ mú dání yìí irọ́ ni idán irọ́ ni ẹ má parọ́ ẹ má lọ rọjò mọ́ Ọlọ́run fàyòsè ìtàkùn bíi àdáàbìn kọ́ ọmọ pààyàn rẹ̀ lápá tán yányán pẹ̀lú yá torí wípé wakọ̀dì khaba maniftaro ẹni tí bá ń parọ́ mọ́ Ọlọ́hun irú ẹni bẹ́ẹ̀ yóò pàdánù ni ó ti pàdánù kò lè sọ̀síìdì láéláé lẹ́yìn pé kò sọ̀síìdì yóò tún dẹ́gbẹ́ pé ọlọ́run pa aláparun tán yanyan ni àtòwọn àti irọ́ rẹ̀ tó bá dúdú ọgbẹ́ ìdàlùkì ìjìyà aláparun onáà ni ó tún ṣẹlẹ̀ sí nígbà tí àwọn tí wọ́n jẹ́ òpìdán tí wọ́n gbọ́ eléyìí ọlọ́run ní fatana za òun amírọ̀ òun gba iná òun ọlọ́run ní wọ́n wá jọ ń ṣe fanfa lórí àlámọ̀rí wọn láàrin ara wọn àwọn kan ti ń wò pé ọ̀rọ̀ tí Musa máa ń sọ yìí òdodo mà ní àkànkàn wò rí pé ara kìí sòdodo wà á sáré òun nájíwá wọ́n wá ń ṣe mítìn ní ìdákọ́ńkọ́ wọ́n wá bọ́ síbì kan wọ́n wá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n wá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ṣe mítìn kọ́ọ̀lù nígbà tí wọ́n parí mítìn ibi tí wọ́n yọrí ẹ̀ sí ni pé in àdáni làṣà ìrọ̀ wọ́n ní àwọn méjèèjì yóò onídán ni wọ́n dájúdájú àwọn méjèèjì yìí onídán ni wọ́n má àdáni ìlàsà ìrọ̀lì àwọn méjèèjì onídán ni wọ́n yorìdáni ayọkùnrinjà kún mẹ́nà àrídìkún bẹ́sẹ̀ rí ìmà àwọn méjèèjì fẹ́ lé yín jáde ni ọ̀rọ̀ tí fẹ́ràn àti sọ́njẹ́ òní òun náà wọ́n tún rìpítì padà pẹ̀lú idán wọn wọ́n wá conclude sóbi ọ̀rọ̀ fèrè aona nítorí pé wọ́n fẹ́ wá láti jẹ́ pé bóò làwọn ó ti dojú ti Musa àti Arun tí ó sì yé tí ó tí wọ́n dẹ̀ wọ́n pé ọ̀rọ̀ tí àwọn méjèèjì ń sọ yìí ọ̀rọ̀ òdodo ni so látara bẹ́ẹ̀ ọlọ́run bá wa ń ṣe àlàyé fún wa yìí pé àwọn tí wọ́n jẹ́ onídán wọ́n ní Musa àti Harun wọ́n fẹ́ lé wọ́n fẹ́ lé yín jáde ní o ẹ̀yin tẹ́ wúran wọ́n fẹ́ lé yín jáde ní omi ní árídì kókó mi lẹ́lẹ́yìn bìsìrí ìmà pẹ̀lú idá àwọn méjèèjì wàyẹ̀dẹ̀ àbá àwọn méjèèjì wá fẹ́ máa lọ bítorí kọ́tí kómọ́lì mọ́sílá. àwọn méjèèjì jẹ́bi abba wọ́n fẹ́ jẹ́ pé àwọn ni wọ́n fẹ́ dání ìjábẹ́ sọ nìyẹn yẹ̀sítẹ̀bí dá wọ́n fẹ́ dání bítorí kọ́tìkún ìlànà ẹgbẹ́ tó ti wà nílẹ̀ mísírọ̀ tẹ́ ẹ ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlìmúsílá tó jẹ́ pé idán yẹn ló lọ́lá jù tó pé náà lẹ́gbọ́lá fún jù so wọ́n fẹ́ mọ̀ àwọn náà fẹ́ sọ pé àwọn nìkan làwọn jẹ́ onídán wọ́n fẹ́ sọ pé idán yín ẹ̀ nídán kankan mọ́ idán tẹ́ ti ń bá bọ̀ láti ẹjọ́ yìí títí di sìn ìlànà tẹ́ ti wà lórí ẹ̀ títí di sìn ìdáhùn wẹ́n yìí fẹ́sẹ̀ nìyẹn. so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá jẹ́ onídán láàrin ara wọn ni wọ́n ti jọ ń sọ̀rọ̀ yìí wọ́n ń sọ̀rọ̀ yìí fún àwọn èèyàn àbíká sọ pé wọ́n ń sọ̀rọ̀ yìí fúnra wọn àwọn onídán tí wọ́n jọ pé àwọn ti fẹ́ máa gbọ́rọ̀ Musa wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn fún àwọn onídán yẹn pé ẹ má jẹ́ àṣebẹ́ o ìdájọ́ pé òun láti fi ń ṣe kinní bọ̀ àtẹ̀tẹ̀lẹ̀ òun náà fẹ́ gbà máa lọ́wọ́ òun fẹ́ gba ipò máa lọ́wọ́ nìyẹn o wọ́n lè fẹ́ lé wa kúrò ní ilẹ̀ Misrọ̀ fa ajimiru kẹ́hìndàkùn fa ajimiru kẹ́hìndàkùn ẹ parapọ̀ nípa yìí ìdán yín àsọfún wa pé káyédù yẹn gangan náà ní jẹ́ ìdán ìdán tẹ́ ẹ fẹ́ ṣe yìí ẹ wà lẹ́yọ̀ kan ẹ parapọ̀ ṣe dán ẹja parapọ̀ ṣe dán yìí ni ẹja parapọ̀ lẹ́ẹ̀kan náà kí gbogbo wa kájọ wá sọ́dọ̀ Musa kájọ ju idán yẹn lẹ́ẹ̀kan náà sùnmọ́ àtúnṣọ́fà tá a bá ti parapọ̀ lẹ́ẹ̀kan náà sùmọ́tù ẹ̀kàn jẹ́ ẹ̀kàn lọ́bẹ̀ yẹn sọ fáwọn kẹjẹ kẹjẹ tí ó to sáfù lọ́bẹ̀ kẹ́ẹ̀tò lọ́bẹ̀ títò yìí gan yóò dẹ̀rù bá Musa wàkọ́dí afúláhàlìyáwòmá mínísítà là torí wípé ẹni tó bá gborí lónìí òun ni ó jẹ́ ẹni tó ṣe kí ni ó ẹni tó jèrè tá a bá borí ìyàwó náà ti ṣàdéhùn fún wa ó fún wa ní nǹkan tí musa bá dẹ̀ borí oníwọ̀n padà máa jọ́ga lọ ó ti jọ̀ga nìyẹn o àwọn ò jẹ́ nǹkan kan mọ́ so wọ́n wà lé wa kú lólu so látara bẹ́ẹ̀ ibi tí abá tẹ̀síìrì dé ní àná nìyẹn so lónìí tẹ̀síìrì wa ó máa bẹ̀rẹ̀ láti bí aya sixty five ibẹ̀ náà ni tẹ̀síìrì wa ti máa bẹ̀rẹ̀ sọlá ọba ń sọ fún wa nínú aya sixty five. أعوذ بالله من الشيطان الرجيم قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألقي ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيده كيد ساحر ولا يفلح الساحر حيث أتى أنا باتي tí رنجا، أوجي ń ga فوا، لا ń kí a mọ̀ nípa ọ̀rọ̀ Musa ẹbọ́n náà bá ti ń sọ nínú súrátù tọ́ a ọlọ́run bá ti bá wa sọ débi wípé àwọn tí wọ́n jẹ́ onídán wọ́n ti parapọ̀ láti jẹ́ wípé kí àwọn dojúkọ Musa kó ló di pé a máa tú àyà yìí lọ gbólóńtà fẹ́ tún ni pé kọ́ọ́lù ya Musa ìmà àǹtólìkìyà gbólóńtà wà bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n jẹ́ òpìdán wa sọ wípé ìwọ Musa inú kó o kọ́kọ́ jù sílẹ̀ kí wọ́n fẹ́ kí Musa ó jù sílẹ̀ ọ̀pá tí ń bẹ ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n kó tó dì báyẹn a gbọ́dọ̀ mọ ìtàn tó tún so mọ́ ìtàn yìí ọlọ́ba máa ń so wọ́n pọ̀ mọ́ ara wọn ni so olóbi jẹ́ rí pé àwọn onídán wọ́n béèrè wípé kí fìràwọ́ náà fún àwọn ní pé kí ni ó fa àwọn táwọn bá ń wìn ìyẹn ni ó ká lọ sínú Suratu Shu'ara a máa ní láti kà níbẹ̀ láti àyà thirty nine so láti jẹ́ pé ká lè connect yẹn pẹ̀lú nǹkan tá a tún ní bùkátà sí pẹ̀lú àyà tá a fẹ́ tú ní òní láti bí wàkílà lè nàásì. وقيل للناس هل أنتم مجتمعون ọlọ́run ní wàkílà linnas ọlọ́run nígbà tí mú ẹ pèrè áònù tó ti sọ fún Musa wípé àwọn tí wọ́n jẹ́ onídán òun ọ̀yọ́ kó wọn wá àwọn àti Musa ó jọ pàdé fìdáhùnù wọn ní pé kí wọ́n lọ sọ fún gbogbo àwọn ènìyàn náà wípé àlẹ́ à ń òun ẹ̀yẹ ènìyàn ó sẹ́yìn náà ní kó jọ pọ̀ ní ẹ̀yin náà gbọ́dọ̀ jẹ́ wà ní Musa àti Harun àtàwọn onídán àti fìràhùn nìkan kọ́ ló wà ń bẹ̀ fìràhùn tó kéde káàkiri gbogbo ìlú wípé ẹ sọ fáwọn ènìyàn alẹ́ àrùn tòun mojé ta mi sẹ́yìn náà ní kóra ni kí ló dé tó fẹ́ kí wọ́n kóra ọwọ́ á kí ni. làálàá náà nà tó. اتبعوا السحرة إن كانوا هم الغالبين قل لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين torí wípé in tí mo expect ni wípé tí gbogbo abájọ wà ń bẹ̀ nígbà tí àwọn onídán tí wọ́n bá di pé àwọn ni wọ́n borí a wà á tẹ̀lé gbogbo àwọn onídẹ́ a kọ́ sọ̀pọ́tì wọn gbàdúrà wà bẹ́ẹ̀ gbàdúrà tó wà borí nǹkan ọmọlẹ́gọ́ ọ̀lẹ́bí tó wà yẹ báwọn a bá borí a lè tẹ̀lé wọn ó sọ ọ̀rọ̀ tó dùn fún wọn a lè níyì bẹ́ẹ̀ ọlọ́wọ́n ni fálámà جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين فلما جاء السحرة nígbà táwọn onídán débẹ̀ kí wọ́n tó tiẹ̀ sọ bá wọn fẹ́ ju dọ́wọ́ wọn lẹ̀ قالوا لفرعون wọ́n wá sọ fún Fáráò náà pé àìnà lánàá la àjìrọ̀n so fún wa ní nǹkan o ṣé a gba nǹkan ìkúnná nánú lẹ́kọ́ ọ̀lẹ́bí tó bá jẹ́ wípé kí ni o àwa la borí ṣáà gba nǹkan so kí n fúlàní wa sọ. ọ̀la náà wà ìnàkùn ìdàlámínà lè mú kọ́ rọ̀bì. kọ́lá fìlàrùn ní pé bẹ́ẹ̀ ni ìfún yín ní nǹkan ìdàn tẹ́bá tó wá ń wíìnì tán lamina mọ̀kọ́rọ̀ antum lamina mọ̀kọ́rọ̀ bíi sọ tẹ́ẹ̀bá tó wá wíìnì tán sọ ìnákun lamina mọ̀kọ́rọ̀ bíi tẹ́ẹ̀bá tó wá wíìnì tán ẹ̀ẹ́tọ̀ wá jẹ́ kí ni o ẹni tí ó wà nínú àwọn táàtù mú súnmọ́ wa àánìkẹ́ inú tó jẹ́ ẹni tó bá fẹ́ rí wa kò ní sí wàhálà kankan ẹ ti jẹ́ alásùnmọ́ wa ẹ kọ́kọ́ gba owó náà ẹ gbà nǹkan pé ẹ̀bùn ni kì í wá ṣẹ̀bùn lásán ẹ tún jẹ́ kí ni o àsùnmọ́ba nígbà tí ẹ bá tún sí kíní yẹn tán àkà lọ́wájú kó di pé àpàrà sórí àyà tí a ń kà yìí torí pé a tún nídìí ibì kan ní parí bẹ́ẹ̀ kó di pé a máa ka àyà yìí lọ kọ́lá láhùn Musa. kọ́lá láhùn Musa alùpùpù. Musa wá sọ fún wọn wípé ẹ nǹkan tẹ́ ẹ fẹ́ jù ẹ jù so níbi ayàtà fẹ́ kà ń bẹ̀yẹn àwọn ni wọ́n kọ́ sọ fún Musa ṣùgbọ́n níbi bí ọ̀rọ̀ Musa lọ́lọ́wọ́ bá mú wa bọ́lá bá ti fi wọ́n kọ́ńpìlìtì ara wọn nìyẹn náà. فألقوا فألقوا حبالهم وعصيهم ọlọ́run ni wọ́n wá ju okùn àwọn mú okùn dání kì í ṣe ọ̀pá nìkan náà mú dání okùn wọn mú dání wá isi jù wá àhùn wọ́n dẹ̀ mú ọ̀pá wọn mú dání méjèèjì làwọn mú dání tiwọn Musa ọ̀pá kan lásán ló mú dání náà. وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون وقالوا بعزة فرعون so wọ́n ti sọ Fáráò náà wọ́n ọlọ́run fún gbogbo wọn tòun náà ti pera rẹ̀ lọ́lọ́run fún wọn ọlọ́run tí ò kọjá alẹ́ mísírọ̀ tí musa sá kúrò lọ́dọ̀ rẹ̀ tí ò lè lọ mú ibi tó ó sì pera lọ́lọ́run so àwọn náà wọ́n ti wá gbà lọ́lọ́run wọ́n wá níbi izati firahaun pẹ̀lú títóbi firahaun iná lànà múlẹ̀ gọ́ọ̀lì bọ́ọ̀lù so àlìsọ pé bá a sábàbí yà ni. So, àwọn ọ̀rẹ́ wọn búra ni wọ́n tún búra wájú àwọn èèyàn ká sọ pé báwo yẹn báwo ìkọ́sàn ni wọ́n fi ìzà wọ́n fi fẹ́ ọ̀nà búra wọ́n fi títóbi fẹ́ ọ̀nà wọ́n fi búra wọ́n fi ọ̀nà búra wọ́n ní iná lànà nílẹ̀ gọ́ọ̀lìbò wọ́n ní àwa alájẹ tó ṣe pé yóò borí nípa àìgbọ́n wọn ẹ̀wọ̀n tí wọ́n ṣe sọ ọlọ́ọ̀bá. ọ̀rọ̀ eléyìí ọlọ́run bá ọ̀fẹ́ sẹlẹ̀ ìfún wa bí nítorí fẹ́ sọ́n bí ni nítorí sọ́n bí ni kálí yẹn sọlọ́ bá wọn sọ nínú ètí àwà tó jẹ́ sixty ya Musa wà awalaman alikọ. àwọn èèyàn yìí wọ́n sọ yìí pé ìwọ Musa ìmọ̀ iktar ìwọ Musa ìtìyàrú ti wà ń bẹ̀ fíìlì yẹn ti wà ń ìmọ̀ antulikiya àti fúnisẹ́ ìmọ̀ gbogbo antulikiya yẹn lọ́wọ́ àánú màfúlù fún iktar.

an tẹkitara kaunana kini wa awala mani alikọ aw ikita kaunana awala mani alikọ àbí kò mú jíjẹ a àwa o je kini o alakọkọ ẹntì ọkọkọ ju nǹkan sílẹ̀ àwọn tó ń ni àwọn afa onítẹfsir wọ́n ní àwọn onídán gbólóhùn tí wọ́n sọ yi. ari gbólóhùn yẹn látara wípé wọ́n lo ẹ̀kọ́ pẹ̀lú pé musa ti ṣe wáàsí fún wọn ọkàn tiwọn náà ti kọ́kọ́ ṣèkì pẹ̀lú wáàsí yẹn sòdòdì pé ẹtí bá ń ṣe dán tàkàbùrù ẹ̀kọ́ wà fún ìjọra ẹni lójú ẹ̀kọ́ wà fún ẹ̀ ń bá lóògùn kò sí ni yóò ní ìjọra ẹni lójú tó gbé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn yóò kọ́ wò pé ìgbà tí kó tó sọ pé kí ni kó tó gbé ìṣẹ́ wá ti fún ọ ní ìbáni fún ọ méjì ti mọ so ẹ ń bá jẹ́ gidi wà lọ́dọ̀ wọn wọn a máa jọra wọn lójú ṣùgbọ́n bàtí Musa ti ṣe wáàsí sí gan ti ń bà wọn náà jẹ́ pé wọ́n parapọ̀ wọ́n kẹ́wọ́ pé ojú ti yàn níbi bíi ẹja ọkàn wọn ti ń sún mọ́tò ọlọ́run díẹ̀díẹ̀ pẹ̀lú ádámù tí wọ́n sì tún lò yẹn àwọn afá kan gbà pé ọlọ́run bá lò sábàbí láti fi wọn mọ̀nà yẹn pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n lò yẹn ọlọ́run ọba ó lò ní sábàbí láti fi wọn mọ̀nà òun náà ni wọ́n fi wá lo ẹ̀kọ́ yẹn pé kí Musa báyà kẹ́ kọ́kọ́ jù àbí kí ọjọ́ pé ẹ̀rí náà lẹ́tọ̀ọ́ yọ̀ǹda fún wa káwọn ṣe kí ni o ká kọ́kọ́ jù ẹ̀kọ́ ni wọ́n lò fún Musa so Musa wa sọ pé kí ni o. kọ́lá balẹ̀ àlèkù. wọ́n ní Musa wa ṣàlàyé fún wa pé kọ́lá balẹ̀ àlèkù Musa ní ẹ̀yin ní kẹ́ ẹ kọ́kọ́ jù àwọn afáwọn ṣàlàyé pé alákọ̀ọ́kọ́ ni yí pé kí ló ti Musa sọ wí pé balẹ̀ àlèkù alákọ̀ọ́kọ́ nìyẹn kí ló dé tí Musa sọ pé ẹ ju nǹkan yẹn sílẹ̀ tó sì mọ̀ wípé ìtẹ́fẹ́ jùlẹ̀ irọ́ ni irọ́ oníkanẹ́fẹ́ jùlẹ̀ lẹ̀ kí wọ́n lọ sí tí Musa wá sọ yìí pé ẹ ju kíní yẹn lẹ̀ mùsùlùmí ò dẹ̀ gbọ́dọ̀ pàṣẹ pé kéèyàn ó ṣe aburú mùsùlùmí ò gbọ́dọ̀ pàṣẹ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló ti Musa gangan tó wá jẹ́ pé àwọn ló tì síwájú ọwọ́ ni à ẹ̀yin ni kẹ́ ẹ kọ́kọ́ ṣe kí ni o kẹ́ ẹ kọ́kọ́ ju nǹkan yẹn lẹ̀ ó tún wá tì wọ́n síwájú ìtẹ́tù wọn fẹ́ jù lẹ́nu nǹkan tó jẹ́ pé aburú ni àwọn afáàdé máa ń ṣàlàyé fún wa wípé àìkọ́kọ́ ní kí àwọn èèyàn ọmọ ẹgbọ́ ṣubú hà rújúrújú. Ruju ntí ò ní yá àwọn èèyàn ẹnìkan wá bọ́ ní ìsìn báyìí ó ní à òun ti lọ ká sọ pé ibì kan tó jẹ́ wípé ẹ̀sìn Ìsìláàmù tí wọ́n bá fẹ́ ṣàlàyé ẹ̀ ń bẹ́ẹ̀ wọn ò ní ṣàlàyé ẹ̀ dáadáa ẹ̀ ká mo bá wọn ó dẹ̀ láwọn tí ó máa ṣàlàyé ẹ̀sìn dáadáa wá ní ibi tó máa ń lọ nìyí ọwọ́ á rí i pé ibi tí ń lọ ibi tí ò ti ní máa gbẹ́sìn yé dáadáa ni ọwọ́ á ní ah, ẹ̀sìn máa lọ bẹ̀yẹn náà ẹ̀sìn máa lọ bẹ̀yẹn náà ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ọ̀dà ni o ó yí kú ò padà torí pé n tó fẹ́ máa gbọ́ ń bẹ̀ ń tí ọ̀dà ni ń gbọ́ tó bá gbọ́ tán tán bá sọ nǹkan tó bá dá a síbẹ̀ o lè má ṣe gíní o o lè má lè yí padà mọ́ àwọn àfáà wọn ò kéèyàn kọ́kọ́ máa gbọ́ ní ọ̀kọ́kọ́ máa da orí èèyàn rú torí pé bá ti gbọ́ nǹkan tó bá ń da orí ẹ̀ rú ẹni tó bá gbọ́ yí pé sàrátì fati ní sìn ó ju odidi kùránì lọ ló ti kọ́kọ́ gbọ́ tẹ̀tẹ̀lẹ̀ tó sì gbà yí pé ojú oorun ni wọ́n ti fún oúnjẹ ó sì tó ju àsàlátù ànábì mọ́ wa lọ sẹ́wọ̀n pé irú ẹni ẹ̀ tí wọ́n sọ fún yí pé àsàlátù wà tí <laughs> ànábì mọ́ wa <laughs> kùránì sì ju kíní lọ yóò kọ́kọ́ tóbi tó ti gbọ́ láti lọ́lẹ́ àti ti ń gbọ́ bọ̀ yẹn orí rẹ̀ ò ní kò ní tètè straight kíní yẹn wọ́n máa dà láàmú yóò sì máa ṣẹ́kù sínú kíní o sínú ẹ̀mí ẹ̀ làwọn afẹ́kù kí fẹ́ ká gbọ́ ṣubú hà àgbọ̀dọ̀ máa gbọ́ ọ̀gbọ́dọ̀ ọkọ sọ fún yẹn kó fẹ́ sọ pé ẹ sáà máa lọ síbẹ̀ ná ẹ sáà máa yìnbọn báyà ah, ẹ̀sìn ọ̀padà yé yín ah, ìdọ́fẹ́ ó fẹ́ kó bá nìyẹn ẹ̀sìn gẹ́lẹ́ má yé mọ́ nígbà máa ti sọ́dọ̀ gàgán bẹ́ẹ̀ òun ọ̀gá wa lọ̀gá ìwọ wa sọ pé mo kàn ní kẹ́ lọ bẹ́ẹ̀ ná lásán náà nínú so ẹ̀sìn òsínbẹ́ẹ̀ ibi tẹ́sẹ̀ wà ní ah, yóò tó mọ ọgẹ tí mo ti dọ̀gà àbọ̀kùnrin ọmọ kẹ́tí sọ ni gbogbo ọ̀dọ́ alẹ́ máa sọ́gbà náà kò ní yé mọ́ lọ́pẹ́ ọmọ wa tá a fẹ́ kó kẹ́kọ̀ọ́ ká mú lọ ní ẹ̀kọ́ mùsùlùmí ó dáa ju pé ká kọ́kọ́ mú lọ ní ẹ̀kọ́ tí èsì ní ẹ̀kọ́ mùsùlùmí lọ ká lọ ti dẹ́ pé yóò padà mẹ́sìn màmá mú lọ lékéwú màmá mú lọ lékéwú yóò mọ̀ lọ lékéwú ah! ọmọ tí wọ́n gbóúnjẹ síwájú ẹ̀ tí wọ́n sọ wípé kó di jú rẹ̀ tí òrò ń jẹ mọ́ tí wọ́n rà ti gbóúnjẹ lọ kó wájú ẹ̀ tí wọ́n gbóúnjẹ para tí wọ́n sọ yí pé Jésù ti gbóúnjẹ dé ìwọ wá dé wá sọ pé ọfẹ́ píríṣì ànábì fún yóò sọ pé ah dádì mi ànábì yẹn rí pé jí oúnjẹ ànábì yẹn rí jí oúnjẹ gbé lọ ni o wọ́n fẹ́ bá sọ̀rọ̀ pé ànábì ò kì í jí oúnjẹ gbé lọ wọ́n wàhálà tó ṣe <laughs> ó sì wàhálà bàjẹ́ so àìpẹ́ kí ọmọ kọ́kọ́ gbọ́ rújúrújú náà. ló fi jẹ́ pé èèyàn máa ń dáàbò bọ̀ mọ èèyàn níbi tó bá mọ̀ pé rújúrújú wà mọ́jọ ọmọ rẹ̀ ó lọ́ọ̀bẹ̀ o ti mọ̀ ẹgbẹ́ tó bá lọ yẹn yóò kọ̀kọ́ ti ní àwọn àròrí yẹn ìròrí tó bẹ́ẹ̀ níyẹn agbára ẹlẹ́mọ kàmẹ́ o ò ní lè yí padà mọ́ torí pé ọmọ ní kan tó máa dé àánú ọlọ́run ló kù fún ìwọ kọ́ tún jọ pé fẹ́ tá a dẹ̀ mọ̀ wípé ẹni yìí tó bá kọ́ gbọ́ rújúrújú yìí ó máa afẹ́tì ẹ̀ dáadáa kò sẹ́ńtì ọ̀kọ́ gbọ́ rújúrújú tó tiẹ̀ ní àfẹ́tì ẹ̀ náà wọn á ní pé wọ́n á pé Musa wa sọ pé kí wọ́n kọ ju kíní yẹn lẹ̀lẹ̀ tẹ́ bá dẹ̀ ju lẹ̀lẹ̀ yìí dẹ́ni gbogbo àwọn ọ̀dọ́ ń bẹ́ẹ̀ ní sì ni wọ́n àwọn tẹ̀lé máa ráwọn èjò ńláńláńláńlá ní í ṣe so wọ́n rò pé ah wọ́n kọ́ nígbàgbọ́ sí dáná tí ò sí èmi jí bẹ́ẹ̀. so wọ́n ní kọ́ yẹ kó wáyé láti ọ̀dọ̀ Musa láti sọ fún wa wípé kí wọ́n ó ju nǹkan sílẹ̀ ṣùgbọ́n àwọn afọ àwọn ṣàlàyé pé ó lè wáyé bẹ́ẹ̀ tá a bá fẹ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn ènìyàn nínú tí àtàwọn afọ àmọ́ ń ṣe wọ́n á kọ́kọ́ líìsì náà ṣùgbọ́n hàtì wọ́n á líìsì ẹ̀ sílẹ̀ tágbára bá ti ń bẹ fún àáfà láti lè jẹ́ pé rújúrújú tó wà fáwọn ènìyàn ó wà pé tó bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ lọ nínú òwe òun ó máa clear dáadáa o lè list rújúrújú yẹn kó ṣe kí ni o kó list ẹ̀ síwájú torí pé ó ti mọ̀ pé kí ni o agbára àwọn kà làwọn afáfihàn sọ pé kéèyàn máa lọ ìlú tó bá jẹ́ wípé ó ti mọ̀ wípé wò ó kó bá òun bẹ̀ ṣùgbọ́n tó bá gbé òun mọ èèyàn máa ń mọ bóun ti rí ó máa ń dára rẹ̀ lójú pé ṣubú àyè ò lè ṣe kí ni o kò lè affect mi irú ẹni bẹ́ẹ̀ ló lè ṣerú nǹkan ṣùgbọ́n tó bá gbé ọ̀dà rẹ̀ lójú má lọ dánrú ẹ̀ wò Musa ní ìsìn Ọlọ́run bá ti fún un ní nǹkan tó fi dára rẹ̀ lójú ó ti mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ jù lẹ́ẹ̀lẹ́ yẹn òun ní nǹkan tí ó ṣe kí ni o tọ́lọ́run bá fún òun tí ó borí ẹ̀ ìyẹn ló jẹ́ kó lè ṣe kí ni o ló jẹ́ kó lè ti kí ni yẹn sí kí ni o ló jẹ́ kó lè ti síwájú. so ó ti mọ̀ ìgbé kí ni yóò àwọn padà ṣe kí ni o àwọn padà borí ẹ̀ tẹ́ ìbàdàn kó o borí nǹkan lèèyàn máa ń sọ wípé ọya máa sọ gbọ́dọ̀ bá fẹ́ máa sọ. èèyàn mọ̀ pé ń bẹ ní kíni o ẹ̀rí ń bẹ lọ́wọ́ ọ̀hún bẹ́ẹ̀ rí ọ̀bà sí lọ́wọ́ rẹ̀ mọ̀jẹ̀ tó bá dání ní ọmọ sọ sọ náà o. bá lẹ òní bí ti òní bí òní òní ní agbára bó ti yí bá pé dáadáa tó tó jiná dáadáa tó jẹni tó nípa nǹkan dáadáa tó wá bẹ́ẹ̀ nìkan ṣe ágúmẹ́ǹtì tó ní kó máa sọ gbogbo nǹkan tí yóò dorí àwọn èèyàn rú o lè má lè rí kọ̀rẹ́tì o èyí ọ̀fẹ́ ágúmẹ́ǹtì sọ̀rọ̀ ṣe téèyàn bá dára ẹ̀ lójú dáadáa kó má wulẹ̀ ṣe torí pé ó fẹ́ kó wàhálà bá àwọn èèyàn kan nìyẹn ṣùgbọ́n Musa mọ̀ pé ti ń bẹ lọ́dọ̀ òun òun ṣe kí ni o ó ní agbára láti borí nǹkan tí wọ́n mú dání torí ẹ̀ ló fi jẹ́ wípé Musa ló fi tì wọ́n síwájú. Si tẹ́gbà lámọ̀rí ìgbésí ayé èèyàn ni ìyẹn ti anybody iwájú ìwọ ló ní ṣùgbọ́n alámọ̀rí ẹ̀sìn ìrọ̀bọ̀ sí bẹ́ẹ̀ àfikọ́ dára rẹ lójú sọ àdẹ̀rí ń bí pé Musa ṣe kí o Musa ọ dára rẹ̀ ní ojú torí pé ó mọ̀ pé ṣubú àtẹ̀ǹgbèrò yẹn òun lágbára àti bàjẹ́ pẹ̀lú tọ́lọ́ ọba ṣe kí o tó fún ọ ọlọ́dẹ sọ pé mo wà pẹ̀lú yín asma'u wa ara so ìyẹn ló ṣe kí ni o ìyẹn ló fi ní ọkàn balẹ̀ so lórí ẹgbẹ́ àwọn afa sọ yìí pé gbólóhùn tó sọ pé kí wọ́n jù ú lẹ́yìn kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ láti jẹ́ kí wọ́n jù ú lẹ̀ kọ́ọ́lá balẹ̀ alìkù Musa ní ẹ jù ú lẹ̀ ọlọ́wọ́ bá ti wá mú kúrò ọlọ́wọ́ bọ̀ wá sọ pé wọ́n jù ú lẹ̀ bẹ̀bí nínú ètò àkà yẹn wọ́n jù ú lẹ̀ bí wọ́n ti àyàtà àkàgbẹ̀yìn lẹ́ẹ̀kan wọ́n ti fà á ìbálàhùn Wa ìsíyàhùn wàkọ́ọ́lù bí ìzàtì pẹ̀rẹ̀ àrùn iná lànà ló lè gọ̀ọ́ lìbù bí musa adé wá ní kí wọ́n jù lẹ̀ ọlọ́wà ni wọ́n wá jù ayé àyè lọ́sọ̀ bẹ́ẹ̀ ayé àyè lọ́wọ́ kú so lọ́sọ̀ máa bẹ kùránì àti kùránì wọ́n so pọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ náà làdísì ẹ bá má dísì kan tí ń ṣe wàhálà yẹn lórí tí ń gbà ń pé àdísì yìí kí kan àdísì mi wà àwọn àfọwọ́sẹ̀ jámù láàrin wọn ni ọ̀rọ̀ ọlọ́run so pọ̀ mọ́ra wọn ni a lè yọ kán dànù wọ́n so pọ̀ mọ́ra wọn ni. so ọlọ́run wa ń ṣàlàyé fún wa pé nígbà tí wọ́n wá ju okùn lẹ̀ tí wọ́n ju kíni ọ̀pá lẹ̀ tí wọ́n sọ wípé pẹ̀lú yí fíráhùn àbórí àbá fi yí fíráhùn àfi búra àbórí ọlọ́wọ́ ní kíni o fàyídà ìbálùhùn. وإسيه يخيل إليه من سيرهم أنها تسعى ọlọ́ni bí wọ́n ti jùúlẹ̀ ojú ẹsẹ̀ ìzáàfùjà ìyá ìbáàlù ohun ọlọ́run ọba ní okùn wọn wá ìsì àti àwọn ọ̀pá wọn jámú àsọ yòókà yálù ilé yìí ní sí ìrì ọlọ́ni yòókà yálù ilé yìí ó wá di imagination ó di assumption ní sọ́dọ̀ Musa anna a yòókà yálù anna a tẹ̀sẹ̀ a wípé ejò yẹn ń yí báyìí ó fẹ́ dàbẹ́ bíi bẹ́ẹ̀ lójú Musa ó kàn fẹ́ dàbẹ́ ni ọ̀tọ̀ ní tahyir ọ̀tọ̀ ní sihiru méjì ọba ara wọn mu a kàn lè lò wọn fúnra wọn ni ọ̀tọ̀ ní kí wọ́n sàhárà èèyàn ọ̀tọ̀ ní sihiru ọ̀tọ̀ ní tahyir tahyir ni pé kíní yẹn kàn dàbí wípé ó rí báyìí ṣùgbọ́n ẹni ẹ wò yí pé kéèyàn máa wo bí mọ́tò kan pé ó dàbẹ́ ni pé mọ́tò yìí move èyàn dẹ̀ mọ̀ pé kò move èyàn kàn wò bẹ́ẹ̀ pé ó dàbẹ́ pé ilẹ̀ ẹlẹ́ǹpo yìí ẹ̀rẹ́ mọ̀ pé ilẹ̀ ẹlẹ́ǹpo yìí ìyẹn náà ń pè ní tàkìjì assumption asán ni ànábì àwọn tó máa jẹ́ àwọn ànábì ọlọ́run tàyíìlù ni máa ṣẹlẹ̀ sí wọn ànábì sàlám làwọn afáàfin ṣàlàyé fún wa wípé ó rìn lẹ́nu Bukhari ó dẹ̀ rìn Muslim àtàwọn àdìsí míì wípé àwọn kanú àwọn tájà àwọn Yẹ̀wúdí wọ́n parapọ̀ wọ́n wá rán ìkan ẹnìkan náà pè ní Labid ibn asumi òun ni wọ́n ní kó lọ wá ó wà ní àwọn tó súnmọ́ ànábì tí wọ́n pẹ̀lú ànábì wọ́n dẹ́ kó lọ wá irun ànábì so látara bẹ́ẹ̀ wọ́n wá fi ṣe tí wọ́n máa ń ṣe wọ́n lè lọ fi pamọ́ sísàlẹ̀ kànga kan táwọn èèyàn pọn mi bẹ́ẹ̀ tó ti gbẹ so wọ́n wá sọ pé àwọn fi de ànábì mọ́lẹ̀ so àwọn afáwa sàlàyé fún wa yìí pé n ti ṣẹlẹ̀ sànàbì tàkì yí ìlú ni so nǹkan máa wò pé bí ìbàdàn pé èèyàn wò pé ọ̀dà ah, ìgbẹ́gbẹ́lẹ̀ fẹ́ pò yìí ọ̀dà ìpara mi lọ́ tíkọ́tíkọ́ ọ̀dà ìgbẹ́gbẹ́ gíní so kò ní nǹkan kan ṣe pẹ̀lú ànábì rárá ọ̀dọ́ náà máa ń sọ fún kò yí padà so kò yí wáàyí ọlọ́run ọba kò débi wáàyí ọlọ́run kò débi gangan tàkìyìnù ni mo sẹ̀ sáwọn tán jáwọn ànábì ọlọ́run so irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ànábì so ànígbà ọ̀rọ̀ àwọn tán jáwọn kèfèrí wọn ní ẹ̀yin mùsùlùmí ń tẹ̀tẹ̀bí wúdà yín láàárọ̀ jùlọ àmàṣẹ́wòrán ẹ̀rọ pé dẹ́ntẹ́lẹ̀ ọkùnrin kan tí wọ́n ti padà lára rẹ̀ ni àzẹ́wáyún. <laughs> ìdé ìbáwọn ànábì ọlọ́run ó kàn ń so kí ni o ọ̀njọ́ ọ̀njọ́ òun imagine òun assume ẹ̀ ni ntí òjò dodo ni so ló fi jẹ́ pé àwọn afáà sọ pé àdìsí tó fìdí múlẹ̀ ni so àwọn kan sọ pé ara wọn lè padà máa nàbí àwọn afáà ni ẹ̀ mọ̀ túmọ̀ rẹ ni àdìsí fìdí múlẹ̀ tàkì yìí ìlú ni irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí Musa yìí so irú ẹ̀ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn tó ṣẹ́kù lẹ́lẹ̀ ẹni tí wọ́n lọ ka ṣọ́tò àrọ́ọ̀fù àwọn idán ló ṣẹlẹ̀ sáwọn tàyíìlù ló ṣẹlẹ̀ sí Musa ìmọ̀ dàbí balẹ̀ kí ni ẹ̀ ó wá wò pé ó máa ń dàbí pé ejò wá ibi kì í tún ṣèjò ó ń dàbí pé ejò kì í ṣèjò náà so tábàlọ́ síwájú àrọ́b àyà láti àyà one hundred and fifteen àti one hundred and sixteen bẹ́ẹ̀ ọlọ́run ọba sára ìfàlàfíà wípé Musa idán ò mú rárá tàyíìlù ni. قالوا يا موسى شطر أعراف إما أن تلقي وإما أن نكون نحن الملقين ọlọ́ni قالوا يا موسى wọ́n ní ìwọ Musa إما أن تلقي inú kọ́ jẹ́ pé ṣọ́tò àrọ́f Quran eh, seven sí one fifteen or one sixteen ìwọ Musa inú kó jẹ́ yí pé à ń tulè kíyà ìwọ ni kó kọ́kọ́ ju ọ̀pá rẹ lẹ̀ wà í má anákùnà náhánólì mólíkì àbíkọ́ ipá wàhálà ju ọ̀pá kọ́lá alikú ó ní ẹ jù ú lẹ̀. فلما ألقوا سحروا أعين الناس ọlọ́ni fẹ́lẹ́mà àlìkọ́ nígbà tí wọ́n ju ọ̀pá yẹn lẹ̀ sáárù ayunanas àwọn èèyàn tí wọ́n ń bẹ́ńbẹ́ń tí wọ́n tí wọ́n ṣe tàyínlù wọ́n rí ejò tóbi ní sáárù wọ́n padà mọ́ ayunanas ojú àwọn èèyàn so ayuna nas ojú ojú wọn àwọn mọ̀ pé idán yẹn ó mú wọn idán gẹ́gẹ́ mú àwọn so idán infatuate so ó ó ó mú wọn so wọ́n ṣàmù àwọn tiwọn wọ́n fi idán yẹn mú wọn so yàtọ̀ wà láàrin méjèèjì so látara bẹ́ẹ̀ àwọn ń rí báyìí pé kí ni o wọ́n ń rí wọ́n rí kíni o wọ́n rí ejò báyìí pé ejò ní báyìí wọ́n ò rọ́pà mọ́ ṣùgbọ́n tí Musa ara ọ̀pá ó rí ọ̀pá báwo à kíni ọ̀rẹ́ ọ̀dà yóò rẹ̀ gbé tún yí padà yóò ṣe kíni kan so gẹ́gẹ́ ni ti Musa ti rí bí adé kan wò kan lọ́ọ̀kan tí wọ́n á ń tẹ̀ka eh, kíni lọ́wọ́ mẹ́ kìí ṣe ẹ̀dígbẹ́ náà wò pé ọkàn ìjọ kíni sọ̀rọ̀ ẹ̀dọ́kàn ìní adé ń lọ lójú ọ̀nà tẹ́yà rí pépà tó jowó <laughs> ọkàn ìjọ kọ́ lọ́wọ́ owó lásán <laughs> àkíní yóò lè tẹ́lẹ̀ pé kíní yóò lè jẹ kò lè jówó o ti fẹ́ èso gẹ́gẹ́ owó ni ọ̀jẹ̀ kò lè jówó ṣùgbọ́n ìyá tó fẹ́ wò lẹ́ẹ̀kan sí so ṣùgbọ́n àwọn eléjì wọn sáàrù ayuna nas àwọn tí wọ́n padà yẹn lẹ̀ wọ́n ní sáàrù ayuna kẹ́tù wá sí ẹnìkan wà sáré abúlé wọ́n dẹ́rù bá wọn tí wọ́n bẹ̀ torí pé ẹtí dé bá ti dẹ́rù bá idẹ ti múnu wọ́n sẹ̀rẹ̀ àbúhùn wọ́n dẹ́rù bá wọn. wàjà wù bìsírì àfi ọlọ́run gan sọ bẹ́ẹ̀ pé àwọn tó wà lẹ́lẹ̀ yìí tí wọ́n sọ nìyẹn pé àwọn eléyìí kọ́ di jáwù bìsírì àfi àwọn gbàgbà pé iná mú àwọn pé kí ni yìí tóbi o àwọn ẹ̀kọ́ kan wá àwọn èèyàn kó àwọn dẹ́gbà báwọn yẹn ṣe kí ni o àwọn èèyàn kó nǹkan wá so ìyàtọ̀ tó wà láàrin tààyírù àti sírù nìyẹn sírù ó ti mú ẹjẹ bá sahara sírù yẹn ti mú bẹ́ẹ̀ kàn lè yá wọn lò fúnra wọn gbà mí mọ̀tẹ́ máa lọ kọ́ yí aláǹtí ẹ̀wọ̀n kò ní tó sí tí wọ́n á lọ sírù sírù lè wà láàrin méjèèjì tí wọ́n lò fún ànàbí tààyírù ló ṣẹlẹ̀ sànàbí so látara bẹ́ẹ̀ àwọn yẹn idán mú wọn dáadáa táwọn náà rí i pé ah àwọn èèyàn wa ikó nǹkan wa tí ò sí èméjì mẹ́ so ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa ipe Musa kí ni ṣẹlẹ̀ sí Musa yòókọ́yálù ilé ìmísírìhìm anna àtàṣà yẹn ní nẹ́bùlì fáìl fún yòókọ́yálù yíyí tí kìnìún yẹn ń yí ẹgbẹ́ mi sááyù yẹn yíyí yẹn yòókọ́yálù yíyí rẹ̀ wọ́n. Hmm? ẹyẹ rẹ yíyí rẹ wọn kàn ní wọn yí padà wọn sọ fún dejo gan wọn sọ fún dejo ẹyẹ wọn ni yíyí àwọn kìíní yẹn yíyí padà wọn wọn fi hàn ilé ìmí sírì yẹn ẹdíkẹ́ni bẹ́ẹ̀ wọn fi hàn nínú dá wọn pé àkíní yí padà wọn kàn máa yí padà ó tán ló sì musa nù kó ló lè fi máa títóbi ọlọ́run ni kó lè fi máa títóbi ọlọ́run ọlọ́run á فأوجس في نفسه خيفة موسى ọlọ́ni فأوجس في نفسه خيفة موسى ọlọ́ni Musa onífáìlì aójàsà Musa wàá fi ta wúyẹ́ khifatan ìṣesí ìmọ̀ bẹ̀rù kan fi nọ́ọ̀sì yìí nínú ẹ̀mí ẹ̀ àáfà wa wò pé kí ló ti Musa fẹ́ tún fẹ́ bẹ̀rù ń bẹ̀rù ṣe kọ́kọ́ pé ó ti fi mújísà yẹn ó ti kọ́kọ́ ju ọ̀pá yẹn lẹ́rìí wájú fèrè áwọnà kàdé pé ó ti jù lẹ́rìí tẹ́tẹ́lẹ̀ ni <laughs> ọ̀yẹ́kẹ́rù tó máa bà ó sì ti yọwọ́ jáde níwájú fèrè áwọnà rí so ọ̀yẹ́kẹ́rù ọ̀bà àáfà ni ó ṣe tún wá lè bẹ̀rù ṣé tí ṣé tá àyílù yẹn ni tún wá ń bẹ̀rù ni àáfà ni alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí wọ́n kọ́kọ́ ṣàlàyé ó náà ni pé ìbẹ̀rù tí tí Musa ń bẹ̀rù náà ni wípé à àwọn èèyàn yìí ǹjẹ́ wo ti ní rí fìtínà pẹ̀lú nǹkan táwọn èèyàn jù lẹ́ẹ̀lẹ́ arabi ti ṣubú àmọ́ wà nù pé à ẹ̀rù bà Musa kọ́mọ́ jẹ́ pé àwọn èèyàn ṣe kí ni o wọ́n ti rí fìtínà àwọn kan gbé lọ báwọn ìpè ìtẹ́rù ń bà Musa sí nìyẹn àwọn kan ní ẹ̀rù ń bà Musa wípé ọ̀pá lèmi náà má mú dání ọ̀pá náà làwọn náà mọ̀ mú dání ọ̀pá ló sì wà lọ́dọ̀ di kíní báyìí náà ní sí báyìí ọ̀pá àtọ̀pá pé Jésù kíní ẹ jọ ara wọn àti ogbó fẹ́ wọn yẹn ó yẹ kó máa wò yí pé à ẹ̀rù bá afọ àtọ́yẹ pé òun náà ni wọ́n gba ọ̀rọ̀ wọn jù òun náà ni pé tọ̀bí ìsàn ìṣesí ọmọ ènìyàn òun náà ni bẹ̀rù. ìṣesí ọmọ èèyàn tó bá rí nǹkan kan ó gbọ́dọ̀ bẹ̀rù lóbi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ bá pé ọmọ èèyàn pé kó wá sọ̀rọ̀ wájú àwọn èèyàn bó tilẹ̀ kó bó ti máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìbẹ̀rù tíntìní kan ọ̀kọ̀ wa náà ìbẹ̀rù tíntìní tẹ́gbẹ́ wájú àyẹ̀kọ́ wá sọ̀rọ̀ bó tilẹ̀ kó bá sọ̀rọ̀ tó láyé tọ̀bíàtù ìsàn tọ̀bíàtù ìsàn ni ìṣesí ọmọ èèyàn ni ìbẹ̀rù yẹn wọlé o lè má tó nǹkan o o lè má làpá lára tiẹ̀ gángan ṣùgbọ́n yóò kọ́kọ́ yóò kọ́kọ́ ṣe kí ni yóò ṣe díẹ̀ bẹ́ẹ̀ tó mìíràn gan bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ táwọn tó jẹ́ àwọn ọ̀gá rẹ̀ àwọn èèyàn ńláńlá tí wọ́n dé tó jẹ́ àwọn ọ̀gá àwọn tẹ́ pé àwọn ní ẹ̀kọ́ ń ké àwọn tí mọ ké jù lọ àwọn tẹ́ ṣe kí ni kí kẹ́ jókòó ah yóò kọ́kọ́ yóò kọ́kọ́ tún jókòó ẹ̀ ṣe ní pé ẹ̀ ah! ṣùgbọ́n yóò kọ́kọ́ kí wàá bá fẹ́ ṣẹlẹ̀ ìgbà wọn náà ni ọkọ wa ìdẹ́sí kọ́ ọ́nà lásìkò ó yẹ sọ kò sí wàhálà. <laughs> ìbẹ̀rù kékeré ọ̀kọ̀ọ̀kan wa náà tọ̀bí àtúlì ìsáàní ni ìṣesí ọmọ èèyàn ni wọ́n lọ́mọ ní òde bí ẹ̀rù lẹ́rù ṣé kí ni o lẹ́rù ọba bẹ́ẹ̀ lóògùn gan dáadáa ní bá pàdé olóògùn mi jẹ gbẹ ẹ̀dọ́ di kankan olóògùn ṣe é pé ah, ah, ah, ẹja mọ̀ pé kí ni ìṣòro ẹ. <laughs> so ìṣesí ọmọ èèyàn ni kó bẹ̀rù kò sí ni so tọ̀bí àwọn èèyàn ni ká ló fi o lè má bẹ̀rù gẹ́gẹ́ bí ọ̀bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ó kọ́ ọ̀bẹ̀rù níwọ̀n àbá tí ó lè má ju tíntín ní lọ́wọ́ èèyàn má bẹ̀rù ìbẹ̀rù ni kò gbọ́dọ̀ má wà so látara bẹ́ẹ̀ ọlọ́run bá wọn ṣàlàyé fún wa pé Musa ìṣesí ìbẹ̀rù kan ọlọ́run ní Musa fi tawúyẹ́ fi nafsi nínú ẹ̀mí ọlọ́run fi sọ bí bẹ̀rù yẹn ti kéré tó ó kéré gan kìsì kéré kìsì ìbẹ̀rù tó ṣe ni o tó tóbi lọ títí ọlọ́ni àfẹ́ kọ́ bẹ̀rù kankan. ọ̀nà látàkọ́ ìnáka ìtàlẹ̀ àrùlá. ọlọ́ni kúlínà látàkọ́ ọlọ́ni àwa sọ fún Musa wípé má bẹ̀rù kankan ìnáka àǹtàlẹ̀ àlà. ọlọ́run bá sọ fún Musa pé ìnàkà àǹtàlẹ̀ àlà ọlọ́run dá tàkìdì búbẹ̀ ó mú iná wá ó tún mú àǹtà wá ọlọ́run bá tún sọ mútàdá àti kọ́bá ó tún sọ di márífà kí wọ́n jọ wà márífà ara tàkìdì ni ọlọ́run ìnàkà kò síyèméjì ń bẹ̀ àǹtàlẹ̀ àlà ìwọ ló ń ṣe kí ni ó mú kẹ́límà aláwa àlẹ́ alá ìwọ ló jẹ tí ó borí gbogbo wọn padà yẹn ismu tabdil ìwọ ló lékè gbogbo wọn ó mú kẹ́límà àlẹ́ olúwa kéèyàn ọ̀gá ó tún wá ní ismu tabdil ọlọ́ba kó àwọn nǹkan ńláńlá síbẹ̀ pé ìnaka àǹtẹ̀lẹ̀ àlà so ọlọ́mọ sọ pé kẹ́límà tó la i ìyàlè húlìyà ọlọ́run ti sọ ní ọlọ́run gbólóhùn ọlọ́run ọba ìyàlè húlìyà bọ́lá ti kó tàwọn kéde ṣùgbọ́nù gbólóhùn ọlọ́run ni ó borí tí ò sí èméjì mbẹ ọlọ́run àbí sàlàyé fún wa pé Musa òun ni yóò borí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọlọ́run kò sí èméjì mbẹ òun ni ó máa borí tí ò sí èméjì mbẹ náà. وألق ما في يمينك تلقف ما صنعوا ọlọ́ni wa aliki máa fi yẹmi nik ọlọ́wọ́ da ọ̀pá Musa ọlọ́wọ́ ọba dà pé ọlọ́wọ́ ọba wa pé ní ọ̀pá mọ́ ọlọ́ni wa aliki máa fi yẹmi nik ìwọ Musa ntí ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ jùlẹ̀ ọlọ́wọ́ ní. tálíkọ́f máa sọ́nà wò ìyẹn ni pé tó o bá ti jù ú lẹ̀ jàwábùlẹ̀ amúrì nìyẹn a ní kó o jù ú lẹ̀ tó o bá ti wá jù ú lẹ̀ tálíkọ́f máa sọ́nà wò <coughs> yóò máa gbé mi ni yóò máa gbé mi máa sọ́nà gbogbo tí wọ́n ṣe lẹ̀lẹ̀ kí ẹ gbé tó wọn pa àwọn ejò yẹn gẹ́ kọ́ kọ̀ pa wọn lẹ̀lẹ̀ ó ń gbé mi ni <laughs> ó ń gbé mi ni àwọn afọ́ńtẹ́fẹ́sì kan àwọn tó kọ́ lákọ̀jù àárín yìí bẹ́ẹ̀ wọ́n ní kọ́dà ń gbàdúgbò gbogbo ejò mi tó ń fẹ́ lọ gbé fúláwọ́ náà mi fúláwọ́ ni Musa jọ lè Ọlọ́run gbà mú kínní <laughs> Ọlọ́run tẹ́lẹ̀ kọ́f máa sọ̀nà hù ọlọ́run gbogbo tí wọ́n ṣe lẹ̀ pátá yanyan òun ni ó ṣe kíni o òun ni yóò gbé mi ó sì gbé gbogbo ẹ̀ mi. ọlọ́wọ́ ni ìnàmá sọ̀nà òun kẹ́ẹ́dù sá ìrìn wàlá yúfúlẹ́hù sá ìrùn àìsùn àtà ọlọ́ni iná máa sọ́nà òun ọlọ́ni dájúdájú máa sọ́nà òun máyàwá máa jẹ́ máa mọ̀súlì tó jẹ́ mọ́bútàdá máa sọ́nà òun wọ́n á pa áìdù rẹ̀ torí pé wọ́n lè parẹ́ bẹ́ẹ̀ dájúdájú nǹkan tí wọ́n ṣe lẹ́ẹ̀lẹ́ yẹn kẹ́ẹ́dùn sáà irin ète lásán ni ọgbọ́n lásán ni gbogbo tẹ́lifíẹ́ onídàbà mú wa ọgbọ́n lásán ni kò sí kankan bẹ́ẹ̀ ọlọ́ni kéèdù sa ìrìn kéè ṣe onídẹ́ kan ṣùgbọ́n ọlọ́wà ète ète tẹ̀niwíwù ni ète àwọn onídẹ́ kan òní àwọn onídẹ́ kan nǹkan gbanákẹ́rà òní ọmọ túmọ̀ jámù so ète àwọn onídán kan ni àwọn míì náà tún àwọn onídán míì náà ṣe kí ni o àwọn náà tún ní ète títí wọn náà kì í ṣe lẹ́yìn nìkan lè ti àwọn onídán ọlọ́ni ète àwọn onídán kan ni ọlọ́ni tí wọ́n ṣe nìyẹn lọ́dọ̀ àwọn afọ́ni náà wù ń gbà míì àbí nínú kìlá kan wọ́n sọ pé kéèdà sáhírì máa yẹ ọ wàá jẹ mọ àlìkáfà àwọn jẹ ìnáma sọnà òun kéèdà sáhírì so n tí wọ́n ṣe dájúdájú ète lásán ni wọ́n ṣe lẹ́ẹ̀lẹ́ ète àwọn onídàn kan oníṣẹ́ kí ni o ni wọ́n ṣe lẹ́ẹ̀lẹ́ ọlọ́ni wà láàyò fún ní òòsà irú àyèsò ata ẹ bá ti jẹ́ onídàn láàyò fún lẹ́hùn ọlọ́ni. àwọn àfáà sọ pé nínú náàwù tí wọ́n bá lo náàfíà ọmọ ìlágbára a máa dálà alàlẹ òmùn tí wọ́n bá lo náàfíà ọlọ́ni onídòòní jèrè abadan láíláí nítorí túmọ̀ sí ni pé onídòòní jèrè láíláí abadan ó ti wà ń ọlọ́ọ̀bá tó wá kọ ìyáda òmùn yẹn bìrìmàkáàni ọlọ́ni àyèsù ata ọlọ́ni gbogbo ibi tó bá dé láyé ọlọ́run ní fúláṣí yọrí ọdún bá ti tó ń dán gbogbo ibi tó bá dé láyé ọba dálìkì àmọ́ yóò tún jẹ́ ìyá nìyí làwọn afáàfin sọ fún wa yìí pé idán ká má ṣe àṣàlàyé náà fún wa lánàá idán haramu nínú Islam kì í tún wá ṣe haramu lásán àtúwá máa di kúfúrú ìmọ̀ asọ̀yàn di kèfèrí ni àwọn àfáà wa ní lóòótọ́ ni dán pé sọ́nà méjì àwọn kan wà àlìjànù ni wọ́n lọ so mọ́ ẹ bá ti so mọ́ àlìjànù tó fi ń padán kèfèrí ni o tí ò sí èméjì ń bẹ ṣùgbọ́n àwọn kan àwọn ò so mọ́ àlìjànù àwọn kan tí àlìjànú ti kọ́ ní àwọn nǹkan kan àwọn ni wọ́n wá kọ́ wọn ní àwọn nǹkan yẹn àwọn náà wàá máa dà pọ̀ ọ wà ní sí àfáà tó di tíà wọ́n lè ní ọ́fíìsì ibi ilé tí tí tí tí tí olùbádé yóò mú gbálẹ̀ yóò máa gbálẹ̀ ni so àwọn iṣẹ́ báwọn àlìjànú náà ni àwọn náà so pọ̀ mọ́ àrọ́ọ̀mù ni èèyàn gbọ́dọ̀ ṣe ní máa sọ yẹn di kèfèrí ni ẹni tó bá ń ṣe irú àwọn afáà ni pé n tó wà fún onídán bákan kan náà jọ làwọn méjèèjì lóbi jẹ́ pé tá a bá mú àwọn méjèèjì wọn ni apá wọn ni hadu sahir dọ́rọ̀ bàtún bí ẹ̀sán tá a máa ń san fún onídán òun ni ká fi dà ká fi pa tẹ́ máa jẹ́ pé ó so mọ́ èṣù ni irú òun tó so méṣù yẹn tá a bá mú apá ni òun tó wá lálìjẹ́ ló ń tiẹ̀ torí pé apá òun rọ́dàn wàkó fúran kò lálìjẹ́ náà tá a bá fi lè gbé amú dẹ́gbẹ́ eh, àlìjẹ̀nu nílò tá a bá fi lè gbé amú bẹ́ẹ̀ ẹ̀ kí wọ́n pa ni tá a bá dẹ̀ pa kò tún ní lálìjẹ́ náà torí pé ní ti kẹfẹ́rí sọ́lọ́hún ara jẹ́ kẹfẹ́rí ara ara àwọn àyàtà kàyí ọlọ́run yóò lè jèrè níbi kankan sálìkì àmọ́ ni ó ti wá jèrè ẹ̀ tí ó jèrè láyé sẹ́ni àwọn ni wọ́n á jèrè àlìkì àmọ́ wọ́n pa ni tí bá ti ń pè nǹkan kan tí ń ṣe tí wọ́n fi lè gbá mú wọ́n pa ni. so ikú ètò wa jẹ́ wípé òun tiẹ̀ òun ń wé nǹkan ní í ṣe nǹkan kan máa ní irú ẹni yẹn ń tiẹ̀ náà wọ́n ní kí wọ́n pa òun hadan wọ́n lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó lè bá a jẹ́ pé pípa tí wọ́n pa yẹn yóò jòlè tètè jẹ́ ní àlùjànnà àwọn afáwa nítorí kí wọ́n fi ní wọ́n pa nítorí pé kí ni tẹ́ ẹ̀ bá pa òun gangan náà àwọn yóò máa kó báwọn èèyàn lórílẹ̀ ayé torí pé nǹkan tí ń ṣe àwọn yóò máa sọ wọn máa lọ yóò máa gbé ah ṣe bí wọ́n ṣe kíni kan fún mi ni mo sì di olówó ń bẹ̀ ẹ̀rẹ́ nìkan ẹbí kíni kan ìjàdá ìbàdá ìgbà tí tí ọ̀rọ̀ kóòtù lágbára táyáyá abáàgbà ló ní kí n mú kíni kan kí n ju apó kí n lọ bẹ̀ adájọ́ ọmọ ti ṣe mìíràn náà ah, mo sì wí ní kéésì so lábàrá bẹ́ẹ̀ <laughs> wọ́n bá máa nígbàgbọ́ sí i yóò wá máa fún aburú káàkiri orílẹ̀ òun náà fi ní kí wọ́n pa á dàn kó lè bá a jẹ́ pé yóò jẹ́ sàn fún lọ́dọ̀ ọlọ́run tí ó fi lè jẹ́ ẹni tí ó wà lìjàn náà wọ́n fẹ́ fi ràn lọ́wọ́ ni kọ́mọ̀tún máa kó bá àwọn èèyàn wọ́n fẹ́ ràn lọ́wọ́ mọ́sílà náà fẹ́ kọ́ fóun náà kó ló jẹ́ mọ́sílà fún gbogbo kí ni ó àwọn èèyàn káwa ní oṣù mọ́ bí wọ́n bá ti lọ wá pé kẹ́nìkan wá fi dán ara ẹnìkan ọ̀yá wọ́n ní apá idán fún ni àtúwá gbé lọ bí tí wọ́n ti pa idán àwa tá a gbé lọ àti dẹ́sẹ̀ ẹ̀ẹ́dẹ́ gbé lọ tí làákà ìbá ń bẹ lórí ẹ̀ òun náà ti dẹ́sẹ̀ wájú ọlọ́run ẹ̀sán kankan náà nẹ̀sán àtàwọn idán so idán ò lè mú nǹkankan wá ntọ́lọ́ ọba fún anabisa salam òun náà ni kó máa ka kúlẹ̀ àwòrán bẹ̀rẹ̀ fàlà kúlẹ̀ àwòrán bẹ̀rẹ̀ bí nọ́ọ̀sì òun ló ní kó máa kà sùmọ́tà bá bá àwọn lónìí àwọn èèyàn ò ní fẹ́ kà á wọ́n ní àṣẹ ibrahim abdul aziz ibrahim abdul aziz àjokòtì tí mo kà á subhanallah torí bẹ́ẹ̀ àmọ́ ti tó bí alukurani kẹrin mi kálọ̀ nìkan ló ní dán ẹja panágbọ́ sí máa ń kà tó sì ní gbàgbọ́ sí wàhálà ọlọ́run mú kó mẹ́ ṣùgbọ́n àti wọn lọ pé ẹ fún aládùá mi ẹ tún fún anìkíní kan mi so kọ́dọ́gbọ́n nǹkan lè wá jókòó tì tẹ́ni ẹ̀ ń kà gbogbo ìgbà tó sì ní gbàgbọ́ sí táyà náà sì ń kà fún ọlọ́run bó mu dán kó bẹ́ẹ̀ kẹ́lẹ́ àti ọmọdé sọ pé wọn ka gbogbo rúkìá tán yẹn yẹn ẹnìkan kọ́ àwọn ṣe rúkìá ẹnìkan wọn ṣe kíni rárá ìgbàgbọ́ wa ló lẹ ìgbàgbọ́ wa ló lẹ wọn ní sọlọ́ wọn bá kí kankankan yóò dé láti jẹun jáde kó lára àwọn tó jẹ́ àwọn àfa nínú àwọn àfa tó ti ṣáájú lọ yẹn tó fi bàtà rẹ̀ ránṣẹ́ lásán kó wọn lọ fi nà yẹn ànígbàgbọ́ ah, olùwàmí lọ́lọ́run ní kànábí òun lọ́lọ́run tó sọ̀kalẹ̀ fànábí wa sàlọ́sàlá òun ló dẹ̀ wúlò fún tí gbogbo ohun tí ń jẹ́ tàkìyìlù tó wà fún tó fi kú mẹ́ ẹ̀jẹ̀ àwọn náà nígbàgbọ́ dáadáa sọ̀rọ̀ ọlọ́run so látara bẹ́ẹ̀ ká mọ́ lọ kọ́ ìmọ̀ ọdán èèwọ̀ ni tábàtì lọ́wọ́ nù sọ́tò níbi àyà one oh two ọlọ́run ti ṣàlàyé bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní dán wọ́n sọ fún wọn pé mọ́kàndán òfàlà tẹ́kfùr mọ́ di kèfèrí tó o bá ti kọ́ ó di kèfèrí àìwá sọ pé iná yìí dáa lò ṣebí mi fi ba tẹ nìkan kan jẹ́ ṣebí mi nǹkan tí mo fẹ́ fẹ́ òun náà fún mi ní nǹkan kan pé kí n sà á ó sì bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ mi ó sì fẹ́ wọlé ìwé lẹ́yìn o ti paná náà nìyẹn àti ẹni tó paná fún ọ èyí ó jí àwọn àjọ ọlọ́run.

láàyè fúlẹ̀kù ọlọ́ni gbogbo bí táwọn oúnjẹ bá dé alifalam yẹn alìjìnsíyà ni gbogbo wọn pátá yẹn ládòdòdò fi délẹ̀ àjọyọ̀ bá túbà ìsìgìrọ̀ kíyà so ó kó gbogbo onídàáni kò yẹ nìkan lẹ̀lẹ̀ so ká má wà ká má lọ bá wọn onídán ká má kọ́ mọ́ rẹ̀ lọ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn ká sọ pé ẹnìkan idán ni wọ́n pa mọ́ ọ so afẹ́kẹ́ nìkan náà wàá bá fi dán mu kó ń bẹ́ẹ̀ tó bá fi dán mu kó ń bẹ́ẹ̀ ẹ̀rí pé yọ jọra rẹ̀ lójú ọ̀rọ̀ pé èmi ni mo gbé kinní yẹn kó ń bẹ́ẹ̀ agbára wa ni iná ń jẹ́ àwọn yẹn lójú lónìí olónìí àwọn tí wọ́n ń sóògùn àwọn pé ìbára alágbáyé ọ̀yà síbi ìbára látọ́jú ẹ̀ òun náà àmọ́ síbi ẹ̀tọ́ níyì ẹ̀tọ́ náà bá bínú sí àgbọ̀dọ̀jọ́ rí bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ṣàlàyé fún àìsàn àtà so onídán gbogbo wọn aládùúgbò tó fi délẹ̀ wọn ò ní í jèrè gbogbo ibi tí wọn bá dé so kọ́lọ̀ ń já wọn ò jèrè o mẹ́sì wálé ní tí wọ́n máa wá iná káàkiri subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.